تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته afi ẹyìn fún Allah ọba tí ẹyìn tọ́ sí orí ètò wa Taalim TV èyí ni apá kẹta ọ̀rọ̀ lórí àkọlé ọ̀rọ̀ wa tá a pè ní ìlẹ̀rọ̀. ìlẹ̀rọ̀ arákùnrin tí ó ń lo àlìjànú láti fi mú àwọn ènìyàn sìn nínú igbó onígàmbàrí a tún fẹ́ mú àyọkà wá nínú àwọn ọ̀rọ̀ tí èṣù rẹ̀ bá sọ. káwa náà lè mà dájúdájú wípé ẹni yìí o eléṣù lábúlé ni kì í ṣe mùsùlùmí àmọ́ ń pera rẹ̀ ní mùsùlùmí ó sì sọ àwọn èèyàn di ẹrú rẹ̀ nínú igbó onígàmbàrí ní báyìí ó fẹ́ lọ sí ojú ewé fourteen nínú àtẹ̀jáde ìlẹ̀rọ̀ áyà rẹ̀ aya 48 eight sọ pé mo laala pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ èmi ọlọ́run subhanahu wa ta'ala tóbi nínú ọlá ńlá mi débi pé. kò sí ẹni tí ó lè ṣe àpèjúwe mi rárá ta ni ẹni náà tí ó fẹ́ máa sọ pé ẹjọ́ ni èmi ọlọ́run subhanahu wa ta'ala ni tí irú ẹni bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kí ó sọ bẹ́ẹ̀ màá sọ pé kí àwọn màláyíkà mi ó gbá ẹnu irú ẹni bẹ́ẹ̀ dànù ni bí mo kàn ṣe lajú nìyẹn. aya forty eight ìlẹ̀rọ̀ nìyẹn o ó sọ ń bẹ̀ pé mo lálàá pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ èmi ọlọ́run subhanahu wa ta'ala tóbi. nínú ọlá ńlá mi lébi pé kò sí ẹni tí ó lè ṣàpèjúwe mi rárá ta ni ẹni náà tí ó fẹ́ máa sọ pé ẹjọ́ ni èmi ọlọ́run subhana wa ta'ala ni. tí irú ẹni bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kí ó sọ bẹ́ẹ̀ màá sọ pé kí àwọn màláyíkà mi ó gbá. ẹnu irú ẹni bẹ́ẹ̀ dànù ni bí mo kàn ṣe lajú nìyẹn ohun tí lè rán sọ láàrin ni wípé òun nìkan ló ń ní ọlọ́run àwa yòókù káwa bí wọ́ sí. nǹkan tí lè rán sọ nínú àyà rẹ̀ nìyẹn. Aya ìlẹ̀rọ̀ 49 mo lálàá pé mo gbọ́ ohun kan pé ìlẹ̀rọ̀ wọn ò mọ̀ pé aláìlágbára ni èmi ọlọ́run subhanahu wa ta'ala ń fẹ́ nínú ọgbà àlìjánnà kì í ṣe nítorí ipò tí ó bá jẹ́ nítorí ipò Ni onípò ni ọba pọ̀ jù nínú àlìjánná tí ọba bá jẹ́ nípa kí ènìyàn ní ìmọ̀ ni onímímọ̀ ni ọba pọ̀ jù nínú àlìjánná ṣùgbọ́n o èmi ọlọ́run subhanahu wa ta'ala. èmi ni mo pàṣẹ ní sámà mi pé lẹ́yìn tí ìjọ ànábì sallallahu alayhi wa sallam bá ti wọ àlìjánná tán ìjọ ìlẹ̀rọ̀ ló kù mo fi orúkọ mi tí ń jẹ́ Allah búra bí mo kàn ṣe lajú nìyẹn. ìlẹ̀rọ̀ ti pín ìjọ ànábì sí méjì báyìí ìjọ ànábì àtijọ́ ẹlẹ́rọ̀ wọ́n ní lẹ́yìn tí ìjọ ànábì bá ti wọ àlìjẹ́nnà ìjọ ìlẹ̀rọ̀ lọ́kàn. aya ìlẹ̀rọ̀ omi ìtúnrè aya fifty one mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ kò sí nǹkan tí èmi ọlọ́run subhanahu wa ta'ala fẹ́ fi ìmọ̀ tí wọ́n ní tí ò ṣe àǹfààní fún wọn ṣe. mi ò sì ní ìdí ẹni tí ó ní ìmọ̀ tí kò ṣe àǹfààní nínú àlìjánná mi. aláìmọ̀ kan ni mò ń wá nínú àlìjánná mi tí wọ́n bá ń sọ pé o kò ní ìmọ̀ sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ẹni tí kò ní ìmọ̀ bulẹ̀ ni ọlọ́run subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí jùlọ bí mo kàn ṣe lajú nìyẹn tẹ̀rí báwọn aya ìlẹ̀rọ̀ aya fifty one rẹ̀ ó ní mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ilẹ̀ kò sí nǹkan tí èmi ọlọ́run ṣubúhánà wọ́tàálá fẹ́ fi ìmọ̀ tí wọ́n ní tí ò ṣe àǹfààní fún wọn ṣe mi ò sì nídìí ẹni tí ó ní ìmọ̀ tí kò ṣe àǹfààní nínú àlìjẹ́nnà mi aláìmọ̀kan ni mò ń wá nínú àlìjẹ́nnà mi tí wọ́n bá ń sọ pé o kò ní ìmọ̀ sọ fún wọn pé bẹ́ẹ̀ ni ẹni tí kò ní ìmọ̀ wulẹ̀ ni ọlọ́run subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí jùlọ bí mo kàn ṣe lajú nìyẹn ẹ wo bí ilẹ̀ ẹ̀rọ ṣe fi ara rẹ̀ hàn ayé wípé òun ò ní mọ̀ aláìmọ̀kan ni òun so ó wá gbé àlìjẹ́ náà lọ́hùn fún àwọn aláìmọ̀kan ẹgbẹ́ rẹ̀ ìwọ náà gbọ́rú eléyìí ò ń tẹ̀lé ọgbọ́rú eléyìí ò ń tẹ̀lé lẹ́rọ̀ ìyẹn ti fi hàn pé ilẹ̀ ọ̀rọ̀ fún ara rẹ̀ aláìmọ̀kan ni ẹni tó bá tó wá ẹni tó bá tó wá tẹ̀lé ilẹ̀ ọ̀rọ̀ náà òun náà fẹ́ di aláìmọ̀kan bí rẹ̀ ni ṣé aláìmọ̀kan sì ni ọlọ́run fẹ́ràn. kíyàn jálá ìmọ̀kan ẹ wo bí ilẹ̀ ẹ̀rọ ṣe fẹ́ sọ ayé di aláìmọ̀kan látọ̀dọ̀ èṣù rẹ̀ èṣù lẹ̀rọ̀. aya ìlẹ̀rọ̀ aya fifty three mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀. aṣíwájú wọn lálẹ́kìyàmà ni ọ́ ìwọ ò bá wọn jà sí aṣíwájú láyé o ìwọ má bá wọn jà sí aṣíwájú o àwọn tí wọ́n ń jà sí aṣíwájú láyé yìí àwọn ni wọ́n ò di èrò ẹ̀yìn lálẹ́kìyàmà o lọ́jọ́ ìdájọ́ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ìwọ ló kù mo fi orúkọ mi búra wọn ò bá àmọ́ gbà èmi ọlọ́run subhanahu wa ta'ala ni mò ń pinnu nǹkan mi o bí mo kàn ṣe lajú nìyẹn èmi ò gbà ó mi ò gbà. àyà ilẹ̀rọ̀ àyà fifty four mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ èmi ọlọ́run Subhana wa ti ṣe àlékún ipò gíga rẹ lálùkìyàwó mọ̀ ẹni tí ó bá fi ara rẹ̀ ẹni tí ó bá fi ara gbá láti ara rẹ̀ lásìkò yìí tí àwọn màláíkà ń tọrọ àdúrà fún ọ tí wọ́n sì tún ń jà láàrin ara wọn nítorí rẹ pé àwọn làwọn máa tẹ̀lé ọ kiri tí wọ́n ń jà nítorí eléyìí irú ẹni bẹ́ẹ̀ ti di ẹni ìráre níwájú mi bí mo kàn ṣe lajú nìyẹn aya fifty four nìyẹn o aya lẹ̀rọ̀. ó ní mo lálà pé mo gbọ́ ohùn kan pé èmi ọlọ́run súbọ́nà wa tààlà ti ṣe àlékún ipò gíga rẹ lálùkìyàmà ẹni tí ó bá fi ara rẹ̀ gbà á láti ara rẹ lásìkò yìí tí àwọn màláíkà ń tọrọ àdúrà fún ọ tí wọ́n sì tún ń jà láàrin ara wọn nítorí rẹ pé àwọn làwọn ọmọ àwọn ni àwọn làwọn ọmọ tẹ̀lé ọ kiri tí wọ́n ń jà nítorí eléyìí. irú ẹni bẹ́ẹ̀ ti di ẹni ìráre níwájú mi bí mo kàn ṣe lájú nìyẹn. irọ́ pọ̀ irọ́ ọ̀pọ̀ lẹ́nu lẹ̀rọ̀. ẹtún mi míì nínú irọ́ ìdẹ̀rọ̀ ní ojú ewé sixteen àyà ìdẹ̀rọ̀ àyà sixty one. mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ mo fi orúkọ mi búra mo fi orúkọ mi búra. mo fi orúkọ mi búra mi ò ní tẹ́wọ́ gbà á mi ò ní tẹ́wọ́ gbà á mi ò ní tẹ́wọ́ gbà á. kí ni èmi ọlọ́run subhanahu wa ta'ala ò ní tẹ́wọ́ gbà á. òun ni pé ẹnikẹ́ni tí ó bá ń yọ zàká tí ó tóbi tó òkè húdù lójoojúmọ́ ṣùgbọ́n tí irú ẹni náà ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ wá wà nínú àwọn tí wọ́n ń takò òdodo mi èmi ọlọ́run súbọ́nà wọ́tàálá ó kù iṣẹ́ iṣẹ́ rere irú ẹni bẹ́ẹ̀ dànù bíi èta èlùbọ́nì bí mo kàn ṣe lajú nìyẹn ọlẹ́ni tó bá ń takò ìlẹ̀rọ̀ tó bá ń yọ sàkà lójoojúmọ́. tó tó òkè údù àpáta ńlá kan ní jẹ́bẹ̀ nílùú mọ́kà ó ní irú ẹni bẹ́ẹ̀ tó bá ń takò lẹ̀rọ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ irọ́ mi tùnú yẹn o láti ọ̀dọ̀ Mr. Ìlẹ̀rọ̀ ní ojú ewé sixteen. ní ojú ewé seventeen àáyá ìlẹ̀rọ̀ aya seventy one. mo lálàá pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ igbedide tí èmi ọlọ́run Subhana wa Ta'ala gbé fún àánú ni fún gbogbo ènìyàn lórí ilẹ̀. ṣùgbọ́n ẹni tó bá gúnrí kúrò níbi àánú náà irú ẹni bẹ́ẹ̀ bí mo ṣe hàlákà ajá bẹ́ẹ̀ náà ni màá ṣe hàlákà irú ẹni bẹ́ẹ̀ láyé àti lálùkìyàmà bí mo kàn ṣe lajú nìyẹn irọ́ mi tún nìyẹn o láti ọ̀dọ̀ Mr. Ilẹ̀rọ̀. irọ́ mi today ní page eighteen aya ìlẹ̀rọ̀ aya seventy six. mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ìlẹ̀rọ̀ o kò gbọ́dọ̀ bínú o nítorí tí o bá bínú èmi ọlọ́run subhanahu wa ta'ala lè pa ayé rẹ́ nítorí rẹ̀. èmi ọlọ́run subhanahu wa ta'ala sì ní ìfẹ́ rẹ gidigidi bí mo kàn ṣe lajú nìyẹn. ilẹ̀rọ̀ sóòsù ní àbó títájí mo fẹ́ kó bínú o mo fẹ́ kó bínú tó o bá jí ọmọ ọkọ mo fẹ́ kó bínú. káyé wa parẹ́ kílẹ̀ tó mọ́. ilẹ̀ rọ̀ nájímù iyì ọlá ilẹ̀ rọ̀ onítọ̀ ọba bínú oní ọlọ́wọ́ pa ilé ayé rẹ ọ̀yà bínú kárì torí kó kùrọ̀ ni ọ́ eléṣù làbúlé ni ọ́ irúnmọlẹ̀ inú igbó ni ọ́ ọ̀yà bínú bínú kárì. ayé ọpa olófò olùṣìnà ó ní ọlọ́run sọ fún ọ pé ọ gbọ́dọ̀ bínú nítorí tó o bá bínú ọlọ́run lè pa ayé rẹ nítorí tiẹ̀ ọ yá bínú kárí. ẹ wo bó ṣe ń tan ayé jẹ. ẹ̀yin tẹ́ ń lọ síbẹ̀ anyway àlìjànú ti gba ọpọlọ yín àlìjànú ó ti gba ọpọlọ yín tí èbá ti bẹ́ẹ̀ ìyẹn sọ pé tóun bá bínú ọlọ́run lè pa ilé ayé rẹ́ lásìkò tí wọ́n ń bínú sílẹ̀ ayé ti wá parẹ́ tó ti bẹ́ẹ̀ náà ẹ̀ kó bẹ́ẹ̀ òpùrọ́ ni ọ́ o mr ilẹ̀rọ̀ tètè bínú báyìí o tètè bínú. àáyá ilẹ̀ rọ̀ mí ìtúnrẹ́ o. ní ojú ewé 19 ní àyà rẹ̀ àyà 86 ọ sọ pé mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀. ẹni tí ó bá ṣe àtakò òdodo mi èmi ọlọ́run subhanahu wa ta'ala ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ kúrò níbi òtítọ́ ṣùgbọ́n o ìlẹ̀rọ̀ àwọn aláìmọ̀kan níwájú mi ni wọ́n ń takò òdodo mi o bí mo kàn ṣe lajú nìyẹn ẹ tún gbọ́ dáadáa o ìlẹ̀rọ̀ ẹni tó bá ṣe àtakò òdodo mi ẹni tí ó bá ṣe àtakò òdodo mi èmi ọlọ́run subhanahu wa ta'ala ó yí ọkàn irú ẹni bẹ́ẹ̀ kúrò níbi òtítọ́ ṣùgbọ́n o ìlẹ̀rọ̀ àwọn aláìmọ̀kan níwájú mi ni wọ́n ń takò òdodo mi o bí mo kàn ṣe lajú nìyẹn tẹ́ ẹ rí i pé àṣírí ìlẹ̀rọ̀ ti tú báyìí àṣírí rẹ̀ ó ti tú tí a bá fọkàn bá àwọn ẹ̀rọ rẹ̀ lọ a rí wípé aya ìlẹ̀rọ̀ aya fifty one lẹ̀rọ̀ ní ojú ewé fifteen. lójú ewé fifteen.